iṣẹ́ ọlọ́run yanu mo ní mo ráàánú gbà ní tèmi ẹ̀ṣẹ̀ arúgbó ọjọ́ mo mà ti ráàánú gbà ní tèmi mo ní jíjí mo jí lówùúrọ̀ ìní mo ti gbápá mi ó ṣe é gbé mo ti gbẹ̀sẹ̀ mi ó ṣe é gbé mo ti mọ́wọ́ lọ sẹ́nu nítorí mo ráàánú gbà ní ọ̀pọ̀ ẹgbẹ́ mi ló ti kú mo ní ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ń ṣe fáínbára kiri mo ní mo ráàánú gbà ní tèmi afẹ́fẹ́ tí mò mí sínú mẹ́bí àánú ni mo rí gbà ní tèmi mo ní omi tí mò ń mu tí ò gbòdì lára mi mẹ́bí àánú ni mo rí gbà ní tèmi ẹ ṣé ọlọ́run mi mo ráàánú gbà ní tèmi mo ní o ṣáà máa tọ́jú mi lọ n ó máa yàn ọ́ ní lójoojúmọ́ kábíyèsí olódùmarè ẹ ṣé ẹ ṣé ọlọ́run àgbàlagbà oyè arúgbó ọjọ́ awo má ṣe é gbé àdàgbà mọ́tẹ̀pá àdàgbà má pààrọ̀ oyè ẹ ṣé àánú ni mo rí gbà nígbà mo panudé lórí ẹni tí mo sì yanu mi tó yà àánú náà ni mo rí gbà mo dá ajẹgbẹ́ mi lọ ẹ ọlọ́run kàn dídì ó wò mí ṣe láàánú mo ti ń sọ tèmi mo máa ń sọ fún wa bá a bá ti dé pé kẹ́yìn náà kẹ́ ẹ máa sọ tiyín nítorí pé a pe mọ́ra ẹni báyìí òun náà la máa ń pe tèmi dire kájọ máa kí Elédùmarè nítorí pé ó jọ ṣàánú fún wa ni ó ṣàánú fèmí ó ṣàánú fẹ̀yìn kò yọ ẹnikẹ́ni sílẹ̀ ah dánsákì fún Olódùmarè dánsákì fún arúgbó ọjọ́ wọn ní ọba tó ṣoore fónílé tó tún ṣe fàlejò ó ṣe fáráalé ó ṣe fárá oko ó ṣe fẹ́rù ọ̀nà kò yọ ẹnì kankan sílẹ̀ rárá ẹ rí i pé ọpẹ́ ìyìn àtògo náà ló tọ́ sí bàbá kájọ máa gbé e fún un kí máa fi ẹ náà kí yín kó àmójúbà akọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ́lúwa ṣe ńlá fún mi aláṣà kẹtì ń gangan tí ó kọ́ mọ̀ bá darí ẹ̀mí àti èkejì mi náà làjọ̀dé sórí ètò lóore ni kejì mi náà wà ń kalẹ̀ ó wà ń digbí ẹ kalẹ̀ ìyá wa àjọdé ni o olójú àrédè àwa nìyẹn o olójú kọ́màndù ẹ ṣe o <laughs> ẹ̀yin èèyàn wa pátápátá la tún kí lákọ̀tún lóòrọ̀ yẹ káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ ìjíròrò òwúrọ̀ pẹ̀lú Ọlá àti Ayọ̀ngbénu nílé iṣẹ́ Kaftan Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé èyí tó rẹwà níbí báyìí ni a ti máa ń fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀ a sì ti máa ń bẹ̀rẹ̀ odidi ọ̀sẹ̀ kan gbáko ni láti ọjọ́ ajé títí di ọjọ́ àbámẹ́ta òun náà ni ètò yìí máa ń gun orí afẹ́fẹ́ ní déédéé agogo mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́wàá òwúrọ̀ lórí ètò yìí lẹ ti máa ń bá àwọn ọ̀tọ̀kùn ló pàdé lórí ètò yìí lẹ máa ń bá àwọn jàǹkànjàǹkàn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan àwọn tó mọ oyún ìgbín nínú ìkara àwọn lórí ètò yìí náà lẹ ti máa ń bá wọn pàdé tàjọ máa ń fi ọ̀rọ̀ jíròrò ọ̀rọ̀ bákan náà tàjọ máa ń bomi ọgbọ́n mu nínú gbogbo ìrírí wọn ní ọlọ́kan òjọ̀kan lónìí Eh, bó tilẹ̀ wù bó àṣẹ jẹ́ pé èmi àti èjì mi ni àjọ máa hmm. sọ tá a máa gbé kò ní lọ lásán àá jẹ́ pé lórí àwọn nǹkan tí ẹ mọ̀ ń pa ẹ̀ tèmi náà mọ̀ ń pa ẹ̀ táwa náà mọ̀ ń pa ẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgbègbè wa ibẹ̀ náà ni a máa yà lọ́jọ́ tòní Yétúndé Adéyẹmọ lórúkọ tèmi bẹ́ẹ̀ rí mi lóde bẹ́ẹ̀ pè mí láyọ̀ ń gbénú náà dídá ara mi ló ṣe ọmọ wọn lóńdó ni mí òǹdó òkè àgbẹ̀ àkókò nílé bàbá àtòbí mi lọ́mọ èmi lọ́mọ àgbógbó mọ̀jà ọmọ àtúrí ìlẹ̀kẹ̀ dólòkó ọ̀yọ́ ọmọ méjì káyé náà bí ọkọ aya wọn ló mú èkìtì gbogbo wa pátápátá ni mo kí lòǹdó ẹ̀mẹ̀jọ gbogbo bàbá mi àti màmá mi ẹ wá mú kàlẹ̀ kẹ́ fẹ̀yìntì ká tún jọ rìnrìn àjò tòní ẹ̀ láṣẹ Èdùmàrè mọ̀ pé a máa rí ọ̀rọ̀ kan tàbí èkejì tẹ pé báwọn ọba ṣe ń sọ nínú ilé hmm. ẹ̀yin náà máa gbà á bẹ́ẹ̀ ni pé abẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àbí nǹkan kan báyìí ẹ̀ṣẹ̀ máa bá a bọ̀ ó ṣe ohun èkejì mi kó tiẹ̀ tó di pé a máa lọ kán lo agbami ọ̀rọ̀ tá a máa fi jomi toro ọ̀rọ̀ léni ọ̀rọ̀ tá a sì máa fi gbà yín lẹ́mọ̀ léni la máa pe àkórí ẹ̀ ní jẹ́ kí iṣẹ́ rere bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ rẹ hmm, iṣẹ́ rere ìwà rere bá a ti ń kọrin ìlú yìí pé ayíjọba padà o ìjọba tuntun ti dé o kinní kan mo tiẹ̀ gbọ́ tí ẹnìkan ń sọ pé Eh, àwọn oní pátì kejì, àwọn oní pátì kan tí wọ́n sọ pé ẹni tí àwọn fẹ́ kó wọlé kò wọlé. Mo ẹni kan wá sọ̀rọ̀ pé òun ti ẹ̀ ń rẹ́rìn-ín ni pé ẹni tí ẹ̀ fẹ́ kó wọlé yìí, ṣé bí gbogbo yín ṣe ń fapá jánu tẹ̀ ń fapá jánu yìí, ṣé tí ó bá wọlé, ẹ ọjọ́ kejì ẹ máa bẹ̀rẹ̀ sí ní ká owó lórí igi ni. <laughs> Nítorí pé kò yé òun. Wípé ṣe bí ìlú wa tá a wà yìí, òun ló wá máa jẹ́ kí àwa sọ̀rọ̀ lórí ètò ilé ni pé jẹ́ kí iṣẹ́ rere kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiẹ̀ àti mújọba tuntun lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa là ń retí ìgbà rere ìgbà tuntun kó sàn wá kí ni àwọn nǹkan tí ìwọ náà fẹ́ ṣe láti rí i pé ìdàgbàsókè wà ìlú yìí pàápàá ó ń tẹ̀síwájú kò bàjẹ́ òun la ṣe ń sọ lórí ètò lóore ni pé jẹ́ kí iṣẹ́ rere bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ jẹ́ kí iṣẹ́ rere bẹ̀rẹ̀ látọwọ́ mi mm. nítorí tá a bá wa lọ tá a bá wa bọ̀ àwa gangan níjọba àwa gangan lọ̀rẹ́ ara wa kí ìjọba tiẹ̀ tó rí wa ọ̀nà á ti jìn oníkálukú mà ló níjọba láyé ara tiẹ̀. bẹ́ẹ̀ ni. ìjọba wà nínú ilé ìjọba wà nínú ìjọ ilé ìjọsìn mùsùlùmí ti kìrìsìtẹ́nì aláwa gangan níjọba àwa èèyàn a ní ẹ̀sìn àbáláyé mm. níbi iṣẹ́ kò síbi tí ò ti síjọba bẹ́ẹ̀ ni ní ta bá wọ mọ́tò lọ́pọ̀lọpọ̀ ìgbà tí aráàlú ń kérora mm. owó mọ́tò yìí pọ̀ àwọn onímọ́tò náà máa ní epo wọn mm. jọ ṣé epo one litre lẹ rà tẹ bá rẹ epo one litre yẹn owó ẹ̀ gbogbo èèyàn bọ́ọ̀sì owó ẹ̀ fẹ́ rí lára ìró mm. eighteen passenger mm-hmm. àbí ẹ fẹ́ rí lára èèyàn mẹ́wàá mm. tẹ̀yìn ẹ máa wá táàgì owó mọ́tò mọ́ èèyàn kan time sí èèyàn tó wà nínú mọ́tò màá máa sọ fún wọn pé ó bá yádẹ́yà ẹ̀ níjọba ò dáa ìjọba tí yín lẹ̀ ń ṣe yìí. àní mo wọ mọ́tò láti Pangrove mo fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Ọjọ́ta ṣebí o mọ bí Pangroove ṣe rí tọ́jọ́ ta hmm. ibùsọ̀ mélòó ló wà láàrin ẹ̀ onímọ́tò yẹn dẹ̀ sọ fún mi pé three hundred ni o tó o bá ti lè san mọ́tò tí àkàtà wá pé epo wọn epo wọn kò yẹ kó ju ọgọ́rùn-ún kan lọ. bẹ́ẹ̀ni hundred naira. tàbá wa sọ pé jẹ́ kí ìjọba rere jẹ́ kí iṣẹ́ rere kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀ àgàgà nínú ìjọba tuntun tá a fẹ́ bọ́ sí yìí. Mm ṣé ṣàwa jayò pa báyìí jayò pa o nítorí pé àwa gangan ló dàbí ẹni pé à ń fẹ́ máa fi ọwọ́ ara wa ṣera wa ah, ah. lágbègbè táwa. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìjọba kàtẹ̀ tó mú ìjọba tá à ń ti ń lérò pé ó máa ṣe gbá máa ṣàwo àwọn ìjọba tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà ta tiẹ̀ ń fẹnu lára tá à ń fọwọ́ sí àwọn nǹkan kan wà tó yẹ pé wọ́n ṣe fún wa ó dà nígbà tí ìjọba tí wọ́n bá ṣe transformer mm. tí àwọn èèyàn dẹ̀ lọ síbẹ̀ tí wọ́n lọ ń ká kébù Mm-hmm. tí wọ́n lọ ń yọ nǹkan lára transformer ṣe ìjọba ló wá yọ èyí ṣe fún wa fún àǹfààní ara wa a dẹ̀ máa máa fi mẹ̀kúnnù ẹgbẹ́ wa sínú ìrora ṣebí oníká kébù ti ẹ̀ dá captv ṣànókè sógun irú kò sí káṣí kò sí káṣí àwọn oní pos mm. lásán mm. pos lásán a dẹ̀ ń fi ara ní ara wa owó tẹ́ ẹ lọ gbà ẹlòmíì lọ bẹ̀bẹ̀ gbowó ó lọ ṣe ìmí orí lọ́fẹ̀ẹ́ ìmí owó tán fi tà fún ẹ̀hún tó nǹkan ìwọ wá dúró ẹni tó fẹ́ gba ten thousand lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá mú four thousand wá ẹ̀ lè rówó gbà owó bóyá gbogbo nǹkan tó fi gbà á ten thousand yẹn lè má ju one thousand ẹ jọ ṣáwa kọ́ láti bẹ̀rẹ̀ sí ní ṣe ra wa léṣe ìyá kan tiẹ̀ wá sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báyìí ó lóun ò fáwọn ní pọ́s lówó mọ́ torí pé hmm. òun máa ń ní owó lọ́wọ́ ṣe é ráyè. torí èmi lọ èmi kọ̀ tiẹ̀ lọ́ba ni pé à ah, màmá ìjọ ṣé mo rí two thousand. Mm-hmm. wọ́n bá ní kí n jókòó ó ní pọ́s wà lẹ́gbẹ̀ẹ́ hmm. ìyẹn bá jáde ló bá kó fún yín ó lóun ti sọ pé òun fún wọn lówó mọ́ bẹ́ẹ̀ ni ó nítorí owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn ó ti pọ̀ jù níṣojú òun owó tóun tóun kó fún wọn lọ́fẹ̀ẹ́ ah, pé kẹ́ ẹ fi ṣe business kẹ́ lè yà ah, kẹ́yìn náà rí nǹkan ẹ̀dẹ̀ wá ní àwọn èèyàn lára pé màmá ẹ ní òun ti pinnu lọ́kàn òun pé ẹni tó bá nídìí owó hmm. kan transfer owó fóun wá fún wọn láì fi nǹkan kan lè. ṣe é ráyé irú nǹkan tí mo sọ ni àníṣe bẹ́ẹ̀ mi náà sọ ìkan ní ọ̀sẹ̀ mélòó kan wípé ló ṣojú mi náà ṣe kówó yẹn fún ní pos yẹn <clears throat> lọ́fẹ̀ẹ́ lófò ni ọmọbìnrin yẹn kó fifty thousand fún láì gba kọ́bọ̀ ó dẹ̀ wá rìn sún mọ́wájú ẹnìkan dẹ̀ fẹ́ gba five thousand lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ń fi torí ọlọ́run bẹ́ẹ̀ pé kó gba bóyá eight hundred àbí seven hundred lórí five thousand ẹ̀ kò dẹ̀ fún ó ní àfikún san one thousand ogun tó ń rùn lé àtótán. ṣé kì í ṣe ká fi wọn yẹn ká fi ṣe àkàwé. carnival ni àtòká kábọ̀ nítorí wọ́n ní pé ọmọ oní pọ́s ó gba girlfriend ọmọ yahoo yahoo máwọn àwọn ní pọ́s sì gan wọ́n cash out. wọ́n ti di wọ́n ti di wọ́n ti wọ́n ti ẹnu ti fẹ̀. wọ́n lọ ń cash out pé pé girlfriend yahoo yahoo yà ti ọmọ ní pọ́s. lásán ibi sebẹ̀ lójoojúmọ́ ni báyìí o. jẹ́sọ <laughs> mága sanwó lójoojúmọ́ ni lọ́dọ̀ eléyìí. lọ́dọ̀ ní pos hmm. torí pé a ní kódà ayé lè nísìnyí débi pé wọ́n ní bó o bá ṣògùn owó gan sí owó ò lè wá hmm. <laughs> torí ibi tówó yẹn fẹ́ wá yẹn kò tiẹ̀ yá wọn. <laughs> àwọn àwọn àjọ̀nú tó gbowó wọ́n ní àfi táǹjọ̀nú bá wọ́n ní àfi bá máa pọ̀ ó dúró tí àjọlúwà kan nà ẹ dákun ẹ jẹ́ kí iṣẹ́ rere kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiwa ẹ má jẹ́ ká fara ní ara wa ẹ má jẹ́ ká fara ní ọmọlàkejì wa ẹ má jẹ́ ká fara ní ọ̀rẹ́ wa ká wá máa dá gbogbo ẹ̀bi ká máa dá a lu ìjọba ìwọ tó ń ṣe pos tọrẹ ẹ fẹ́ gbowó tó ti mọ̀ pé ò lè dájú ẹ̀ kò ní kó lọ mú three thousand wá kó gba five thousand wàá máa fọlọ́run ṣẹlẹ́rìí ah ojú orí ẹ̀ tó mì ní two hundred bẹ́ẹ̀ dẹ̀rẹ́ o mọ̀ pé olówó <laughs> àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo iléeṣẹ́ kéékèèké iléeṣẹ́ ńláńlá tá a ti bára wa gbogbo àwọn nǹkan kéékèèké táwa náà bá lè ṣe ẹ jẹ́ ká ṣe é láti jẹ́ kí iṣẹ́ rere mm. kó máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa tí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n á sọ pé ẹ ṣé èmi nìkan ni tí wọ́n bá bẹ̀rẹ̀ tèmi bẹ̀rẹ̀ tí èkejì mi náà bẹ̀rẹ̀ ká tó wí ká tó fọ̀ á kárì díẹ̀díẹ̀ ni tí mo bá ń lọ lénìí tí mo rí pépà pure water ní orí títì tí mo mú tí mo sọ sí. tí mo rókúta tó lè gbéyàn ṣubú tí mo fẹsẹ̀ yí kúrò ẹnìkan á rí mi níbi tí mo ti bẹ̀rẹ̀ mu tí mo sọ sínú bóyá korodomu tí wọ́n gbé sí tòsí tí nǹkan fi máa dàdọ̀tí sí. Si ẹnìkan á rí mi tóun náà bá súnmọ́ wájú ó ṣeé ṣe kó wò ó pé ah, pépà náà rèé lẹ̀ jẹ́ kémi náà mu ṣùgbọ́n ká ní pé mi ò mu mi ò pé mi ò wá iṣẹ́ rere kan fún ẹnìkan láti ṣe àfarawé ẹ̀ nínú ara mi ẹ dákun ní gbogbo ibi tá a ti bára wa pátápátá ẹ má jẹ́ ká máa jara wa lẹ́sẹ̀ tá a wọ́n ti dìbò yan ẹnìkan kò tẹ́ wa lọ́rùn afẹ́fadà gidijàgan ṣé ẹ̀dá àwọn wo la jọ fẹ́ fa jàgídíjàgan ṣe bí àwa ara wa ni. àwọn tó ń ja tẹ́ ń fa jàgídíjàgan torí ẹ̀ àwọn tẹ́ ẹ̀ fajà jù ìṣẹ́jú àyà ń sin wọ́n jọ máa padà ṣètò ìlú yìí ni. wọ́n ti ẹ̀ ní private jet wọ́n ní gbogbo ẹ̀ ẹ jẹ́ ká máa rò ó pé mẹ̀kúnnù bíi tiwa la máa máa dá lóró ẹ dákun ẹ jẹ́ kí iṣẹ́ rere á ti wá rere kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiwa ká máa ṣe àwọn ìpinnu tuntun bí ìjọba gan bó ṣe ń lọ titun lọ́wọ́lọ́wọ́ ẹtí ajé òkè lòun náà ká fi ẹsẹ̀ rajó díẹ̀ tá a bá padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá a máa sọ léni ọ̀rọ̀ lùí náà ni o bó ṣe aside hot bó ṣe ń gbé wa lọ́kàn <laughs> la ṣe máa sọ ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káwọ́ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín wọ́n fẹ́ lẹ́yìn tẹ́sẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ bẹ́ẹ̀ dẹ̀ rí kejì mi náà wà ń kalẹ̀ wà dígbì Yétúndé Adéyẹmọ ẹ̀rí tá à ń rẹ́rìn músẹ́ ọ̀rọ̀ lùyìn náà ló ń pa wá lẹ́rìn. kò dé ní pa wá lẹ́kún. <laughs> mi bá mi àmì ẹ̀ pọ̀ àmì ẹ̀ pọ̀ ẹ yẹ ká tẹ̀ máa kí wa pé happy happy gbogbo ẹ̀. <laughs> happy happy happy free election. happy free bẹ́ẹ̀ ni free election àti Eh, president. àbí happy kò sógun ní nàìjíríà. <laughs> kò sógun yé ogun ti tán. ẹ <laughs> eh, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo ọ̀rọ̀ ta fẹ́ mú sẹ́nu léèní ní àwọn nǹkan tó máa ń kọ wá lóminú àwọn kan eh, wọ́n ti àtẹ̀jíṣẹ́ sí wa àwọn aráàlú ni wọ́n ní àwọn lọ sí ilé ètò àwọn tó ń ṣètò ìwé ìrìnnà sí òkun immigration àwọn immigration Office. wípé ah, àwọn nǹkan tí ojú àwọn rí ń bẹ hmm. ó lágbára ó lágbára jákèjádò ni o Lagos Òṣogbo Ògùn Ọ̀ṣun Òṣogbo hmm. gbogbo ẹ̀ Ọ̀yọ́ pé àwọn immigration office tó wà ń bẹ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ in fact ó tẹ̀ ti ó jẹ́ nǹkan tó wú mi lórí wípé àwọn tó ń ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ìjọba yẹn wọ́n ń ṣojú iṣẹ́ ìríjú wọn. wọ́n ń ṣe iṣẹ́ ìkan ṣojú mi wọ́n ní ó ṣojú ẹ̀ kòrò. Hmm. torí àwọn tí wọ́n tẹ̀ kọ́kọ́ wá sọ fún wa pé ọ̀la àyọ̀gbénú wọ́n tẹ̀ ní pé ká gbé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn wá ṣùgbọ́n wọn ò tí ì ráyè láti fojú wọn bóyá torí ètò ìdìbò àti gbogbo ẹ̀ tó ń lọ wípé um àwọn ìdààmú táwọn ń kojú ní táwọn bá fẹ́ lọ gba bóyá ìwé ìrìnnà ó ti pọ̀ jù. àti tó yẹn ṣẹ̀fẹ̀ gbà ó àti tó fẹ́ ṣe ṣe ẹ̀dá ẹ̀ àtẹni tó ṣe ẹ̀fẹ́ ṣe àti tẹni tí tiẹ̀ ti tó ti expire tó fẹ́ ṣẹ̀dá míì tó fẹ́ ṣe míì ipe ah, ah, irú ẹni títí ẹ̀ ti expire yẹn kò yẹ kó nira ṣebí gbogbo data ẹ̀ bá everything ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí yín ò ju pé òkè lọ sanwó ẹ̀dá mi o kó dẹ̀ wá mu lọ́jọ́ báyìí ọjọ́ tó bá wá mu yẹn wàá máa tẹ̀ka wàá máa kọ̀ ẹnìkan wá ń dá mi lóhùn pé ẹ̀ yí pé kò rí bẹ́ẹ̀ wípé wọ́n máa ń fẹ́ kán bóyá kán update information bóyá ẹni tí signature ẹ̀ fọwọ́ sí ìwé tó ti change á lè kọ pé ah, ilé ni mo tún kọ́ ń sìn wípé ẹlòmíì ó dúdú tẹ́lẹ̀ ó ti pupa. <laughs> a lè tún torí mo mọ̀ pé ṣèbí èèyàn rí èèyàn ò gbọ́dọ̀ máa yẹ èèyàn ò yàtọ̀ náà ní àwọn ẹlòmíì dúdú tẹ́lẹ̀ ó ti pupa ẹlòmíì ṣe ẹlòmíì kúrú tẹ́lẹ̀ ẹlòmíì kéré wáyé ó ṣe ṣíṣe ó ti dọ̀rọ̀ bọ̀ ó ti dọ̀rọ̀ bọ̀ hmm. wípé torí tẹ bá gbèwé ìrìnà yẹn wọn á tún máa wípé àṣẹ ni ìní ṣóun kọ́ ṣóun ni pé torí irú àwọn kan báyìí náà ṣe máa ń sọ pé tó bá fẹ́ ṣe ìmí náà tí kan ti ṣe kíní tí kan ti expire tí o fẹ́ tún ṣe tuntun o máa nílò láti tún gbéra ẹ wá láti wá ya fọ́tò láti ṣe á sì wá gbọ́ pé gbogbo yẹn gbogbo àwọn elétò àwọn tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ ètò ìrìnnà yìí náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n àwọn ìjọba ni wọ́n fẹ́ ké pàjáre ibi tí ọ̀rọ̀ wà nìyẹn. nítorí àwọn èèyàn ẹ̀sùn tó fi kàn wọ́n ni pé àwọn èèyàn á dẹ̀ jókòó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kí ló mọ̀ tí wọ́n fi ń jókòó no network no network no network no network server ò sí server ò dé mo ti rò pé àsọdùn ni <laughs> tàbí mo ti rò pé bóyá àwọn ṣèwọ̀nfà sọ pé iṣẹ́ ìjọba kò kí ń ṣe àṣelàágùn bóyá àwọn onílé iṣẹ́ yẹn àwọn immigration officers bóyá wọ́n ń ṣeré bóyá àwọn ni wọ́n ń fẹ́ iṣẹ́ ṣe bóyá. Bóyá àwọn náà máa ń parọ́. ẹ wá rí i pé orí ẹsẹ̀ wọn náà wà. èmi tiẹ̀ ti rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ tó ṣojú mi kò ró <laughs> àwa níwèé ìròyìn náà akọ̀lọ náà ni pé kàtẹ́ lọ wo àwọn èèyàn ẹ̀sùn tí àwọn èèyàn tó ń mú wá fún wa pé immigration office táwọn èèyàn bá jókòó síbẹ̀ wọ́n ń sùn bẹ́ẹ̀ mọ́jú ni wọn ò tiẹ̀ tún ní rí ìwé ìrìnnà náà gbà ẹlòmíì àti débẹ̀ látago márùn-ún kò tún ní caption kò ní ya fọ́tò kò ní ṣe kò ní mọ̀ ah, kí ló ń ṣẹlẹ̀ bàbá débẹ̀ lọ́jọ́ tá à ń wí wọ́n dẹ̀ ti ń dáwọn èèyàn lóhùn lọ́wọ́ bíi aago mẹ́wàá tá aago mm, bíi mọ́kànlá àwọn lọ́ba lọ́ba dé wọ́n dá wọn lóhùn wọ́n lọ. àwọn èèyàn rí nẹ́tíwọ̀kì. ọlọ́run àwọn lọ́ba lọ́ba ṣì rí nẹ́tíwọ̀kì. wọ́n rí nẹ́tíwọ̀kì. <laughs> àwọn níjòyè níjòyè. àwọn náà rí nẹ́tíwọ̀kì. wọ́n tètè rí nẹ́tíwọ̀kì wọ́n tètè dé lọ́wọ́ àrùn. nígbà tó máa di bí ọwọ́ aago méjìlá ààbọ̀ sáago kan. oòrùn ti ń yọ bí network máa fail bí network tá à ń sọ ìṣèṣá lọ nìyẹn ó ti gbóná kò sí sáfà tí wọn ò tàn tán kò sí sísítẹ́ẹ̀mù tí wọn ò ṣe tán gbogbo ẹ̀ báyìí kọ́ ni. wọ́n ń wá kiri. wọ́n ń wá ni o nígbà tó máa fi dé bóyá five minutes to six. Ah. láti bí aago méjìlá ààbọ̀ mi ò exaggerate o mo ń wò ní gbogbo láti bí aago méjìlá àbọ̀ yẹn tí àárín yẹn táwọn èèyàn kàn ṣáà dúró ẹni tó ń sùn ń sùn ẹni tó ń kúrúkúrú ẹni tó ń ganga ẹni tó ń ṣe mọ̀ ah, ah, ah, kí làwa fẹ́ ṣe báyìí ọlọ́run mo bẹ́ẹ̀ ni wọ́n ń ẹni kan lọ àwọn òṣìṣẹ́ yẹn ẹni kan lọ yọ síìmù kan ẹni kan fi míì sí ẹni kan tún tan ìkan wò ẹni kan fún wa ní sáfà kan náà ẹni kan bọ́ sórí ìkan náà kọ́ọ̀ àwọn èèyàn dẹ̀ tó kalẹ̀ mo fi orúkọ bo ilé-iṣẹ́ immigration office yìí tí mo tá a lọ ṣe àyọjú sí yẹn mo forúkọ bo ibẹ̀ láṣìírí ṣùgbọ́n lọ́jọ́ tá à ń wí six o'clock èrò dẹ̀ pọ̀ lọ ó tóbi three wọ́n á tóbi three hundred hmm. nílẹ̀ ní aago mẹ́fà child wọ́n wá dá gbogbo wọn lóhùn. báwo lèmi ṣe fẹ́ mọ̀ nígbà tẹ́mi ò ní sùn síbẹ̀ hmm. nígbà tó ti di bí aago mẹ́fà àwa lọ kọ̀ròyìn ni adẹ̀ ti tètè ó dà hmm. ká tètè bẹ́sẹ̀ wá sọ. ìròyìn dẹ̀ kúkú ti wà ńlẹ̀ ọ̀rẹ́ dì báyìí pé ibi tá a lọ a lọ a bọ̀ sí múròyìn wá o ah, ah. látago méjìlá o sábà ti sá lọ o. àwọn onílé iṣẹ́ yẹn ń sọ pé ní àná ọjọ́ yẹn ọjọ́ yẹn jẹ́ ọjọ́ ọjọ́ ajé wọ́n sọ pé ní ọjọ́ friday ọ̀sẹ̀ yẹn pé èyí ní èyí tó sọ pé aago méjìlá ni mo wọlé ibi tí mo ti sọ pé àwọn òṣìṣẹ́ wọ́n rẹ́dì láti ṣiṣẹ́ ìkànnì aago méjìlá ni mo wọlé ìkànnì aago kan ni mo wọlé lóru ìyẹn ni kò sì dáhùn èèyàn lóhùn. mo wá nílò láti fọ̀rọ̀wá ẹnìkan lẹ́nu wò pa kí ló dé tẹ́ ẹ fi wá wọlé láago méjìlá ó ní nítorí pé aago mẹ́fà àbọ̀ ni sábà tó tán ni sábà tó dé sábà tó tàn. ó tráfù ni. <laughs> àwọn dẹ̀ wá wo àwọn èèyàn tí wọ́n ti jókòó láti aago márùn-ún àárọ̀ fún àwọn wá wò ó pé ah hmm. ṣé àwọn máa sọ fún àwọn ẹni pé kan máa lò làwọn bá ní òkè tẹ́ ẹ bá lè dúró àwa náà á dúró à á hmm. ṣiṣẹ́ wọ́n ní pé bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ iṣẹ́ táwọn ṣe yẹn ó tún rísíkì o hmm. nítorí pé lábẹ́ òfin àwọn ò gbọ́dọ̀ dúró lẹ́yìn tí aago márùn-ún àbágo mẹ́fà bá ti lọ àwọn gbọ́dọ̀ palẹ̀ mọ́ káwọn máa lọlé pé tí ìjọba bá dé bá wọn bẹ̀ wọ́n á tún dá wọn lẹ́bi. Hmm, wọ́n wá fọmọ ní ọṣẹ dípò kí wọ́n gbóríyìn fún wọn pé ẹ ṣe àwa náà ni àjẹ́ kí kẹ́ tètè ṣe àwọn tó wà wò ó pé nídàkejì àwọn tó wà wò ó pé gbogbo àwọn èèyàn wọ̀nyí táwọn bá ní kán máa lọ ó dẹ̀ ṣe ṣe pé ọ̀pọ̀ wọn ìlú wọn kọ́nà wà o dáadáa ó ní àwọn travel wá ni o àwọn tán travel wá ló pọ̀ nbẹ̀ tán wá láti ìrìn àjò mm. ó ní pé àwọn tó wà wò pé gbogbo àwọn èèyàn tán tó bí ọ̀ọ́dúnrún yìí gbogbo wọn náà ti sanwó wọlé gbogbo wọn làwọn ti ṣe interview fún mm. àwọn míì dẹ̀ ti wà táwọn tún ti pèsè lẹ̀ fún ọjọ́ ajé ó túmọ̀ sí pé táwọn bá fi àwọn ilé ilẹ̀ <laughs> hmm. làwọn kò àwọn yára wọn gan lọ́gbọ́n ni <laughs> wọ́n yára wọn lọ́gbọ́n àwọn iléèbó ni wọ́n yára wọn brain <laughs> wípé ó máa dáa èní kúkú jẹ́ òpin ọ̀sẹ̀ káwọn kúkú rọ́jú wípé aago mọ́kànlá àbí nǹkan làwọn tó kúrò ń biṣẹ́ ó túmọ̀ sí pé àwọn oníjọba àwọn oní iṣẹ́ ìjọba tòde ìwòyí kò sí pé eh, ọ̀gá ta ọ̀gá ọ̀tá wà láàárọ̀ àpé hmm. gbogbo wájú wa ti ṣí gẹ́gẹ́ bí nǹkan tá a sọ tá a fi ṣíra wa létí gbà a wọlé pé ká jẹ́ kí iṣẹ́ rere kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa irú àwọn yẹn tí wọ́n ń fi ọmọnìyàn ṣe wọ́n sọ pé ah, aago mẹ́fà ti lù ṣe mo ní kí sáfà dáhùn ni bẹ́ẹ̀ bá rọ́lura yín rọ́lura yín náà ni wọ́n kàn tún ṣàánú àwọn èèyàn náà ni ìjọba ni wọ́n ń bẹ̀ torí lọ́jọ́ yẹn gbogbo àwọn tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò àtàwọn èèyàn tán wá gba káàdì ìrìnnà yẹn passport passport wọn gbogbo wọn ni wọ́n ń sọ pé ìjọba ẹ jọ ìjọba ẹ bá wa èmi wá ń bèrè pé ah, ah, sáfà yín tó ń dáhùn tó ń dáhùn yìí níbo ló ti ló ti wọ́ wá bẹ́ẹ̀ dẹ̀ ni adọ́dọ̀ àwọn oní ti ọkọ̀ ìwé ọkọ̀ ojú pópó náà. Hmm. àwọn road safety officer adébẹ̀ náà ta a fọ̀rọ̀ wá wọn lẹ́nu jáde òkè lọ́hùn náà jáde òkè lọ́hùn náà tá a bá padà dé jẹ́ ká lọ́ọ́ fi ẹsẹ̀ rajó tá bá padà dé ká wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá a sọ ẹ kú kalẹ̀ á padà bọ̀. ẹ káàbọ̀ padà sọ́dọ̀ ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tiyín èmi àti èkejì mi la jọ ń jíròrò lóru ení nípa àwọn awuyewuye tá a gbọ́ nípa àwọn, àwọn àdojúkọ tí wọ́n bá pàdé ní Immigration Office, Road Safety Office, eh, àti àjọ INEC. <laughs> Nítorí eh, àwọn àjọ INEC náà ọ̀rọ̀ sáfà tá à ń sọ yìí. Sáfà làwọn náà ń lò. Bẹ́ẹ̀ni. Nítorí ọ̀pọ̀lọpọ̀ bíbáàsì ni òṣìṣẹ́. Bẹ́ẹ̀ni nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi tako ètò ìdìbò tá a ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní sáfà wọn ráyè wọlé torí wọ́n fẹ́ ṣe máa ó dẹ̀ ń dùn ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọ́n ròyìn owó rọ̀gùnrọ̀gùn tó hmm. lọ sórí ẹ̀rọ ìdìbò yẹn hmm. wọ́n ròyìn owó tó lọ sórí ẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ètò ìdìbò ti eh, wáyé. ẹ kì í ṣe pé ọ̀rọ̀ owó rọ̀gùnrọ̀gùn nìkan náà àwọn ìjọba ẹ̀ náà la máa bẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ measures hmm. náà lè ṣe ó lè jẹ́ gbogbo time tí àwọn INEC officials tí wọ́n ń post lọ́wọ́ sórí server yìí wọ́n lè tí kí o mọ nǹkan tó à ń sọ ni àwọn tó wà ní ìlú yìí máa máa wò àwọn tó wà ní diaspora gan máa máa wò ó túmọ̀ sí pé hundreds of millions of people o get ni wọ́n máa ma wò ó yẹn at a time àwọn á ní kí ó má sí kọlọkọlọ kọlọkọlọ máa wà. kọlọkọlọ kọlọkọlọ máa wà. ẹ nígbà tó yẹ pé ogun èèyàn náà ń fẹ́ máa ṣí kíní yẹn at a point at a time ó yẹ kó ó jẹ́ pé kán kọ́kọ́ sọ fáwọn èèyàn pé ẹ lọ mú sùúrù náà ẹ fi àwọn àjọ INEC ní ọkàn balẹ̀ fi wọ́n ní eh, ara balẹ̀ kí wọ́n post gbogbo result tán kí sí orí ẹ sórí sáfà àbí tó ti ń wù INEC ń bẹ kí ẹ̀yin tó ṣẹ̀ṣẹ̀ máa wá máa wá wò kó tó kó kí ara lè rọ mẹ̀kúnnù àti tilé toko náà ni gbogbo ẹ̀ náà ó sì padà sọ́dọ̀ ìjọba náà wo tàwọn ní road safety wàá fẹ́ lọ gba driver's license kò sí server kò sí networking nù ti networking. a ah, ò ga ọ ìgbà kan tí ò dẹ̀ sí gbogbo àwọn kinní yẹn hmm. àwọn kinní dẹ̀ wá ń ṣe o ìgbà tí ah, ah. ò sọ̀rọ̀ server ó ṣàdẹ̀ ń ṣe àṣàdẹ̀ ń gbà èmi hmm. ṣàkọ́ náà ti ń travel out. bẹ́ẹ̀ni èmi ṣàkọ́ náà ti ń gba international passport. bẹ́ẹ̀ni ó ṣe wá jẹ́ pé àwọn nǹkan ta lérò pé ó máa jẹ́ kí gbogbo ẹ̀ rọrùn wá sí wá jẹ́ kó kó lè koko, ó dà wọ́n náà wò nígbà gbogbo àsìkò káàṣì wà o kò sí káàṣì yìí náà owó nǹkan tí báǹkì ń fojú àwọn èèyàn ọ̀rọ̀ sáfà yìí náà ni <laughs> nẹ́tíwọ̀kì àṣà lọ. ṣé ní báǹkì títí di bá a ṣe sọ̀rọ̀ yìí mo rí báǹkì kan mo forúkọ bò wọ́n láṣìírí tẹ́ ẹ̀ bá tètè wá nǹkan ṣe sí i a máa tó yín bọ̀tà tí ó jẹ́ pé láti bí ọ̀sẹ̀ kan sìn àwọn fúnra wọn ò ṣí áàpù wọn ò ṣí àwọn fúnra ara wọn ò ṣí àpò òṣì bẹ́ẹ̀ ni kí ló wá kù pé akọ́yà kó gbá wọlé. táwọn èèyàn bá débẹ̀ wọ́n ní nígbà tí àpò yín ò ṣí hmm. àwọn tó ń fi báǹkì yín ṣòwò wọ́n pọ̀ hmm. àwọn èèyàn dẹ̀ débẹ̀ irú èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan mo débẹ̀ mo ní à mo fẹ́ hm, ṣe transaction fáwọn èèyàn nígbà tí àpò ò ṣí ẹ fún mi ń tẹ́lẹ̀ ẹ jẹ́ nǹkan kẹ́ ẹ bá mi sẹ́ǹdì ẹ̀. wọ́n tún ní kò ṣeé ṣe. wọ́n ní kò ṣeé ṣe ah, ah. wọ́n ní kọ̀ǹpléènì pé ẹ̀rọ wa ti gbówó jẹ nìkan làwọn ń gbà pé tẹ bá jẹ́ pé ṣẹlẹ̀ wá complain pé mo fẹ́ transfer owó kò lọ dọ̀hún o ó ti hangi láti jẹta o àpò tèmi o kò jẹ débi tó ń lọ kẹ máa mú yẹn wá àwọn yẹn nìkan iṣẹ́ ti iṣẹ́ yẹn ló pọ̀ níwájú wọn gbèsè làwọn jẹ kalẹ̀ <laughs> láti yanjú. gbogbo àwọn tí èèyàn irú ẹni tí ó ní tó yẹ pé báǹkì yẹn nìkan ló ń lò tó lọ́mọ nílùú òdìkejì tó níyàwó tán síkì ṣé disaster ò ní máa ṣẹlẹ̀. gidi disaster gidi. gbogbo ẹ gbogbo ẹ náà ẹ bá wá nǹkan ṣe sí àwọn ẹ̀yin ìjọba náà la máa bẹ̀ irú àwọn eléyìí ọwọ́ ẹ̀yin ìjọba ló wà àbí kí ló ní mo sọ. ó wà lọ ara àwọn nǹkan tí mo tiẹ̀ tún fẹ́ ka wò pẹ̀lú bá a ṣe ń ké síjọba yìí ni pé ó dàbí pé àkókò tiẹ̀ ti wá tó gan-an nísìnyí tó jẹ́ pé ìjọba nílò láti keep àwọn ilé ẹ̀kọ́ wa pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ hmm. ẹlẹ́rọ ìmọ̀ ìjìnlẹ̀ hmm. tàbí àwọn kọ̀ǹpútà IT IT àwọn vocational schools tó jẹ́ pé a máa gbogbo àwọn nǹkan yìí kò ní máa nira fún wa pé a nílò ọ̀pọ̀ experts láti wá máa ṣe fún wa tó yẹ pọ́n máa pọ̀ lọ́pọ̀ yanturu a nílò láti máa lọ máa gbọ́wọ́ àwọn mú àwọn èèyàn wá láti òkè òkun fún àwọn nǹkan yìí tó bá dẹ̀ jẹ́ pé fún ìbẹ̀rẹ̀ yìí mm. ìjọba fẹ́ gba àwọn èèyàn wá látòkè òkun láti wá fún àwọn ọmọ wa ní ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí kí wọ́n invest lé lórí mo ń sọ̀rọ̀ pé owó tí wọ́n invest lé orí bivas ní ẹ̀kọ́ yẹn mm. irú owó rọ̀gùnrọ̀gùn tí wọ́n invest lé lórí yẹn kí wọ́n bá invest ẹ̀ lórí mo sọ pé àwọn bivas yẹn báyìí tí wọ́n lọ kó wá láti òkè òkun ni Ah, kò ṣe pé wọ́n ṣe ní bíbá ah, ìlú ibi tán dẹ̀ ti lọ kó wá yẹn náà wọn ò lórí méjì it's true now wọn ò lórí méjì àwa náà lè ṣerú àwọn nǹkan ah, báyẹn. ṣùgbọ́n ká tún kí ìjọba o irú hmm. bivas yẹn ó ṣe rebiribi o mm-hmm. wà á rí àwọn kankan àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń pè ní kọ́ nọ̀ọ̀tì kọ́ kínní kan hmm. àwọn nọ́mbà tó ń gbé jáde ń bẹ̀ lọ́tẹ̀ yìí wà reasonable hmm. àwọn àrèwúrẹ́ kà ẹni ẹni mi ni kò ṣe ó ṣe mo ń sa mo ń ṣàkàwé ni pé <laughs> owó tó ń ju owó yẹn mm. tó tó tí a fi ṣe nǹkan báyẹn mm. ṣùgbọ́n pé a lọ dúnà ni bẹ́ẹ̀ni owó yẹn sì ìlú mi ló lọ ẹkọnọmì ìlú mi ló lọ bẹ́ẹ̀ni à ń sọ̀rọ̀ nípa kí ìjọba kí wọ́n kí lára àwọn tó máa fi nǹkan tó máa fi ràn wá lọ́wọ́ kí wọ́n mm. invest kí wọ́n bá wa ẹ mọ̀ pé tó yẹ pé àwa la la ṣe kínní Mm. àwa la mọ rudiment ẹ̀ àwọn ìṣòro tó máa máa fún wa ó máa tètè yé wa torí àwa la ṣe àwa la mọwọ́ ẹ̀. ṣẹ́rù bivas yẹn. bó jẹ́ ru bivas ó lè jẹ́ nǹkan nǹkan míì bó jẹ́ gbogbo ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì tí ò lọ ní mm. immigration tí ò lọ ní mm. kínní tí wọ́n bá ìkíìpù ọ̀ ká nǹkan ìkíìpù àwọn vocational studies wa kán gòkè àgbà bẹ́ẹ̀ni àwọn yunifásitì ẹ ẹ kí wọ́n gòkè àgbà kí àwọn ọmọ wa kọ́ máa nílò àti kàwé níbi tán kọ́ tún gbà ìlú òkè òkè òkun lọ hmm. kí wọ́n lè kí ìlú wa kó rọjú fún wọn láti lè dúró sí wípé a tún fẹ́ máa kó owó kan a fẹ́ lọ́ọ́ fi kó àwọn technicians wá a fẹ́ lọ́ọ́ fi kó àwọn contractors wa ní ìlú kan láti wá máa wo àwọn tó ń tó ń àwọn gbẹ́nàgbẹ́nà ní gbẹ́nàgbẹ́nà mélòó la ní lórílẹ̀‐èdè Nàìjíríà tíjọba bá máa gbé contract ńlá fún mm. gbẹ́nàgbẹ́nà gbẹ́nàgbẹ́nà àwọn òyìnbó náà máa pè. bẹ́ẹ̀ni. wọn ò ní pe gbẹ́nàgbẹ́nà títí wa kí nìdí ni mm. pé wọ́n ti wò pé àwọn ò ní ìgbàgbọ́ tó tó then a ní ìmọ̀ òye tó tó láti mm, ṣiṣẹ́ yẹn. kì í ṣe ìmọ̀ òye nìkan mo kí ẹ lẹ́yìn o fún nǹkan tó sọ pé kán ran àwọn ọmọ wa náà lọ́wọ́ láti eh, equip wọn káwọn náà lè máa ṣe ribiribi táwọn òyìnbó ń ṣe tá a fi ń kówó wa lọ sí hmm. ìlú òyìnbó ṣùgbọ́n eh, eh, ká má tanra wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló wà tó yẹ pé àti ìbá irú àwọn ọ̀rọ̀ gbẹ́nàgbẹ́nà tó sọ wọn nǹkan tó máa wò ni pé àwọn nǹkan tó máa fi ṣe ọ̀nà yẹn hmm. àtòkè òkun ni wọ́n ti kó wá àti hmm. lè rọ́ níbí. níjọ́ kan náà la máa bẹ̀rẹ̀ a lè má lè rọ́ níbí nísìn ṣùgbọ́n ṣé wọ́n ti ń ṣètò ọjọ́ iwájú táwa náà fi máa lè máa rọ ẹ̀hún náà ló jẹ́ sọ pé mo kí ẹ lẹ́yìn hmm. ṣùgbọ́n nígbà ah. tá a ti máa rọ. àwọn yẹn náà ṣì máa máa lo ṣùgbọ́n a lè máa bá lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìbọn náà la ṣe ń pariwo irú onísàfàdé kí wọ́n wọ́ ọgbọ́n dá sí irú oní nẹ́tíwọ̀kì dé kí wọ́n wọ́ ọgbọ́n dá sí kí wọ́n jọ nítorí pé ara ń ni mẹ̀kúnnù ara ń ni àwọn aráàlú pàápàá lórí ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sì wa lórí Kaftan television yorùbá tìyín lórí Kaftan television yorùbá tìyín gbogbo nǹkan tá à ń bá wa sọ lénìí òun náà ni gbogbo awuyewuye tó ń lọ káàkiri tí a sì ń gbọ́ wọn kò wá bá wa nínú ilé àgọ́dọ̀ wa ń bì ìpè ara ní tilé tẹrú tó kù tọmọ pé kẹ́ ẹ jọ àwa náà ló dàbí agbẹnusọ fún àwọn aráàlú fún ẹ̀yin ìjọba ìjọba tuntun la tún fẹ́ mú yìí hmm. irú oní kò sí nẹ́tíwọ̀kì kò gbọ́dọ̀ continue. Ah, kò dẹ̀ da kó má sí nẹ́tíwọ̀kì ó máa ti wá no nẹ́tíwọ̀kì yẹn ó mọ̀ pé tó bá sọ pé aw ló máa ń sọ. àti <laughs> ẹ gbọ́dọ̀ a gbọ́dọ̀ fi ti irú àǹtí wa no nẹ́tíwọ̀kì. a gbọ́dọ̀ fi ṣàkàwé kí <laughs> nǹkan máa bàjẹ́ ẹ sọ pé ẹ sọ pé. ọkọ mi ò kú o ọkọ mi ò lè kú lálẹ́ ọ̀sẹ̀ máa sọ pé ọkọ mi ò kú. o fẹ́ jẹ búrẹ́dì mi ni búrẹ́dì wọ́n lè ń bí ìyá pé ìyá kí ni mo lè lọ àbí kíní kan ọ̀rọ̀ nẹ́tíwọ̀kì lásán débẹ̀ kọlọ́n kò ṣàánú wa ìlú ìyá máa gòkè ní láṣọ ló rọba ṣùgbọ́n bá a ti ń sọ ọ́nà pé gbogbo èyí tó bá wà ní ìkápá tiwa náà láti ṣe láti rí i pé ìlú ìgòkè àgbà ẹ jẹ́ ká ṣe é ẹ jẹ́ ká dẹ́kun àpò fẹ́ kún fẹ́ kówó jẹ lọ́nà àìtọ́ gbogbo ibi tó bá yẹ ká ti ṣe ẹ jẹ́ ká ṣe nítorí pé àṣìlẹ̀ báyìí náà làbọ̀ á bá bẹ́ẹ̀ dẹ̀ rí kò sẹ́ni tó máa sun yàrá méjì kò sẹ́ni tó máa gun ọkọ̀ méjì. rárá o. pabambari ẹ̀ náà wà ní pé kò sí ẹni tó mọ̀ gbogbo ọ̀rọ̀ tóun kó jọ ẹni tó máa bá a náà hmm. ó túmọ̀ sí pé ibi tí ìwà rere bá ti bá wa ká máa ṣe é ṣé o ṣe nìkan tó fẹ́ fi kún ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ká máa fi lè ṣe. ìlúgbẹ́ náà lọ ìta fi bẹ̀rẹ̀ yẹn náà ni ká fi parí ẹ̀ pé hmm. gbogbo wa pátápátá hmm. ká mú iṣẹ́ rere ṣe ètò ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ èmi àtiwọ́ tó bá ṣe tó tọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn ń rí ẹ níwájú kò ń ṣe tó tọ́ àwọn náà wọ́n á fẹ́ ṣe bó o ní dáadáa tó bá ṣe burúkú àwọn náà wò pé ah ebi lágbájá náà ṣe bẹ́ẹ̀. orí ìgbà tá bẹ̀rẹ̀ tí a fi ṣe wa létí pé bó bá jẹ́ pé pépà lórí ńlẹ̀ ẹni tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ tó náà ah, bá rìn sún mọ́wájú ah, ah. tó bá rí eh, ọ̀rá òun náà mú ẹni tó tún rí òun tó mú ọ̀rá òun náà bá tún rí nǹkan míì á tún mú á tún mú kí gbogbo wa pátápátá ká ṣe àtúnṣe yẹn ní àgbègbè wa lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan Eh, ohun ọ̀tun tá à ń sọ change change mm. tá à ń sọ ó bẹ̀rẹ̀ láti obìnrin gbogbo ọ̀rọ̀ kò sí nẹ́tọ̀ọ̀kì kò dẹ̀ sí nẹ́tọ̀ọ̀kì tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ ìjọba náà ni wọ́n mọ bí wọ́n ṣe lè ṣe nẹ́tíwọ̀kì yẹn tó máa máa jó fèrèfèrè <laughs> wọ́n á ní wọ́n rán mi iṣẹ́ <laughs> eh, ara nǹkan tá à ń sọ nìyẹn ẹ jẹ́ kí iṣẹ́ rere kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa ká má fi gbogbo ẹ̀dá ìjọba eh, kó ń dùn kó pọ̀ sókè ọ̀nà ni ọ̀bẹ̀ ògé èkejì mi jẹ́ ká máa dágbére lórí. ká máa fi ràtayọ̀ dágbére lórí ètò yìí lówùrọ̀ yìí kásìfìrí àtayọ̀ pàdé lòrọ̀ láyé túndé adéyẹmọ lórúkọ tèmi ẹ darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ alátagbà instagram àti tiktok àtayọ̀ngbénú underscore alága ẹ̀ fún gbogbo ìpolówó yín ìkéde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ire gbangba lọ́ọ̀dẹ gbogbo wa. ó ṣeun èkejì mi ẹ̀ bí tó dánu dúró sí yẹn náà ni màá ti bẹ̀rẹ̀ ẹ̀ bí ire bí ayọ̀ kó má ṣe wọn wà láṣẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ dẹ̀ rẹ́ kò ní dùn púpọ̀ ṣókè òun náà ní ọbẹ̀ oge gbogbo eléyìí tá a ti dàbí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a ti nà ní pọ̀pá lọ́jọ́ tèmi gbogbo ẹni tó bá ti tà bá ẹ jẹ́ ká máa ṣe àtúntò nù gbogbo àwa tá a bá mọ ìjọba tá a lè bá wọn wá ojútùú sí ọ̀rọ̀ wọn ní immigration office the network a fi máa dúró tí ara fi tutẹrú tọmọ láti gba ìwé ìrìnnà lọ jákèjádò ẹ jẹ́ kí a mọ̀ bá a ṣe máa bá wọn mójútó àwọn gan wọn nífẹ̀ẹ́ sí wọn ké gbàjarè ó ti sú wọn ní road safety office ni o ní gbogbo àwọn ọ́fíìsì káàkiri tí wọ́n ti ń lo network ìjọba ẹ̀já rí sí wọn ẹ dákun ẹ o orúkọ tèmi tí yí padà Ọlánàbájọ ni mo ń jẹ ayálúwa ṣọlá fún aláṣàkẹtì gangan tí ò kọ́ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ báyìí náà sọ́tà wà àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí mi àtọ̀nàbàjọ́ ọláwálé 0244 tó bá jórí Kaftan television yorùbá lẹ́tí fẹ́ bá sọ̀rọ̀ at Kaftan TV yorùbá ẹ tó gbogbo èròǹgbà ìṣòwò pẹ̀lú amárítà sì máa fún yín lésì tó dáa bí èmi àti èkejì mi ṣe ń sọ pé ìràtayọ̀ látijọ́ pàdé lórí ètò ìjíròrò òwúrọ̀ láàárọ̀ ọ̀la lórí Kaftan television yorùbá wọ́n ní nàìjíríà yìí ti gbogbo wa ni ẹ gbé kí àwa náà ká gbé ẹ tó dàbọ̀. òwúrọ̀ ló tún ètò yìí lọ rí ọjọ́ ìṣẹ́ ẹ̀gbọ́n ìrọ̀rùn ìrọ̀rùn ìdájọ́ ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gba ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí lọ ní ìdájọ́ ìṣẹ́ ẹ̀gbọ́n ìrọ̀rùn ìdájọ́ òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa